mo kì í káàbọ̀ sí ajá balẹ̀ ìròyìn amúlúdùn mẹ́wàá látòrí ayélujára ṣògo rẹni kejì abiona lórúkọ tèmi ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹwàá gbajúgbajà òṣèré ni Fúnmi Awẹ́lẹ́wà ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti tú díẹ̀ nínú àṣírí àwọn tí wọ́n ń pera wọn ní olùgbaniníyànjú tàbí olùdámúninímọ̀ràn lórí ìgbéyàwó lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ni wọ́n máa ń sọ ọ̀rọ̀ ṣùgbọ́n tó jẹ́ wípé kì í ṣe ohun tí wọ́n ń sọ gan-an ni wọ́n ń ṣe Fúnmi Awẹ́lẹ́wà tí gbogbo ènìyàn mọ̀ sí Mọ́rílì òun ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe fọ́nrán fídíò kan níbi tí ó ti ń gba àwọn ènìyàn nímọ̀ràn pàápàá àwọn obìnrin wípé ohun kan ṣoṣo tó ń fòun láyọ̀ nílé ayé òun òun ni wípé òun ò sí nínú ìbáṣepọ̀ ìfẹ́ pẹ̀lú ọkùnrin kankan kódà òun ò lọ́kọ nílé èyí ló fà á tó fòun ní ayọ̀ tó pọ̀ jù nígbà tó ń ṣe fọ́nrán yìí lọ́wọ́ ní ọkọ rẹ̀ wọlé tó sì fi ẹnu kò ó lẹ́nu léyìí tó ń sọ nípa ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n máa ń gbani níyànjú ṣùgbọ́n tó jẹ́ wípé kì í ṣe ohun tí wọ́n ń sọ gan-an ni wọ́n ń ṣe ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹsàn-án gbajúgbajà adáninímọ̀ràn lórí ọ̀rọ̀ ìfẹ́ àti ìgbéyàwó Blessing Nkiruka tí gbogbo ènìyàn mọ̀ sí Blessing CEO ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti gba àwọn obìnrin nímọ̀ràn wípé ìfẹ́ kì í ṣe ohun tí ènìyàn lè máa fi ẹnu sọ wípé ìfẹ́ wà lójú ìṣe pé ẹnikẹ́ni tó bá sọ wípé òun nífẹ̀ẹ́ rẹ̀ ṣùgbọ́n tí kò gbé ìgbésẹ̀ àwọn ohun tó yẹ kó máa ṣe gẹ́gẹ́ bí ẹni tó nífẹ̀ẹ́ dájúdájú irú ẹni tóun kò nífẹ̀ẹ́ rẹ̀ Blessing Nkiruka ló lo ìtàkùn ayélujára rẹ̀ gẹ́g gẹ́gẹ́ bó ti máa ń ṣe láti gba àwọn obìnrin níyànjú wípé má jẹ́ kí ọkùnrin kankan kó fi ẹ̀kọ́ tanná fún ọ jẹ ìfẹ́ kì í ṣe tẹnu ṣùgbọ́n ó wà nínú ìṣe. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹjọ lúmọ̀ọ́ká eléyìí tí ó máa ń bá àwọn ènìyàn polówó ọkọ̀ lórí ìtàkùn ayélujára tí gbogbo ènìyàn mọ orúkọ rẹ̀ sí ọlá of Lagos ló ti fi ìtàkùn ayélujára rẹ̀ ṣe fọ́nrán fídíò kan ní ìlú Àbújá tó sì ń ṣe àfihàn àti àpèjúwe ọ̀nà olóbìrípo eléyìí tí a mọ̀ sí roundabout èyí tó tóbi jùlọ tó sì kọ àkórí àṣírí kan sí abẹ́ rẹ̀ wípé sáré ilẹ̀ mélòó ni ẹ rò wípé ilẹ̀ tí wọ́n fi ṣe títì olóbìrípo yìí yóò jẹ́ gan wípé Àbújá kún fún ọ̀pọ̀lọpọ̀ ohun wípé ní ilẹ̀ adúláwọ̀ òun gbàgbọ́ wípé ọ̀nà olóbìrípo yìí òun ni yóò jẹ́ eléyìí tó tóbi jùlọ ẹ jẹ́ ká wò díẹ̀ nínú ẹ̀. Ah, ah, Àbújá na also na we dey turn this money ni o we dey turn this money. no be say we dey go stay we go turn see how about. ní nọ́mbà ẹlẹ́ẹ̀keje iṣẹ́ owó ṣòro ṣe ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ Múyìwá Adémọ́lá ń kọ sí abẹ́ fídíò kan èyí tí Múyìwá Adémọ́lá fi sórí ìtàkùn ayélujára rẹ̀ Múyì authentic ló ń lo ìtàkùn ayélujára rẹ̀ láti ṣe fọ́nrán fídíò bí àwọn tí wọ́n máa ń ṣojúlóge ṣe ń gbìyànjú láti yọ ojú ológbò eléyìí tí a mọ̀ sí eye contact tí wọ́n fi sínú ẹyinjú Múyìwá Adémọ́lá léyìí tó sọ wípé ah iṣẹ́ tí tọkọtaya Adédìméjì Latif àti àti Adébíyìnpé ń ṣe lọ́wọ́ ó ní òun pẹ̀lú kópa nínú rẹ̀ tí wọ́n sì kàn án nípa fóun láti rí dájú wípé òun lo ojú olóńgbò lójúnà àti bá ìtàn ọ̀hún mu tó wá sọ wípé ó jẹ́ ohun tó nini lára púpọ̀ bí wọ́n ti ń gbìyànjú láti yọ kínní ọ̀hún padà kúrò lójú òun Múyìwá authentic ni àwọn olólùfẹ́ rẹ̀ ti ń kan sára sí lórí ìtàkùn ayélujára wípé ó mọ iṣẹ́ rẹ̀ níṣẹ́ ó sì ṣe bó ti tọ́ àti bó ti yẹ. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹfà ọ̀pọ̀ ìkíni ló ti ń lọ sí ọ̀dọ̀ ọkọ Mercy àìgbé tẹ́lẹ̀ rí ìyẹn Gentry bí Olódùmarè ti fi ọmọ tuntun ta òun àti aya rẹ̀ lọ́rẹ̀ Gentry ló lo ìtàkùn ayélujára tirẹ̀ láti fi àwòrán òun àti ìyàwó rẹ̀ tuntun sórí ìtàkùn ayélujára náà wípé Olódùmarè ti ta àwọn lọ́rẹ̀ ọmọ tuntun létí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń fi àdúrà ọlọ́kan òjọ̀kan ránṣẹ́ sí wọn. ní nọ́mbà ẹlẹ́ẹ̀karùn-ún ìlúmọ̀ọ́ká màmá Esabod tó jẹ́ olùlò ìtàkùn ayélujára ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ń fún ní sùúrù lórí ìtàkùn ayélujára rẹ̀ wípé kó ṣe jẹ́jẹ́ o ọ̀rọ̀ yìí ló jẹyọ bí màmá náà ti fi fọ́nrán fídíò kan sórí ìtàkùn ayélujára níbi tí ó ti ń kọrin láti bú ìlú mọ̀ọ́ká òṣèré Lizzy Anjorin àti ọkọ rẹ̀ Lati tó sì ń sọ wípé èèyàn báyìí báyìí ni wọ́n bí ó ti ń sọ èyí lórí ìtàkùn ayélujára rẹ̀ ní ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àti alátẹ̀lé rẹ̀ ń sọ wípé màmá ẹ jèbùrẹ́ o àgbàlagbà kì í bínú púpọ̀ nígbà tí ọ̀pọ̀lọpọ̀ àwọn mìíràn sọ wípé ṣóorin ló bá dé ẹ ká gbọ́ díẹ̀ nínú orin náà. láti ọkọ Lizzy láti jígolo Lizzy ọmọ onígbẹ́ná ẹ wá wáyé ọkọ tí bó ṣe ta ní nọ́mbà ẹlẹ́ẹ̀kẹrin ó ti zẹ̀ Pasuma ti Bọ́kàdì ó ní ọ̀rọ̀ tó gba ẹnu ìlú mọ̀ọ́ká akọrin ní Portable tí gbogbo ènìyàn mọ̀ sí Mr Zazu zẹ̀ òun ló gba ẹnu rẹ̀ kan lórí ìtàkùn ayélujára níbi tí ó ti fi fọ́nrán fídíò níbi tí òun àti ìlú mọ̀ọ́ká òǹkọrin ní Pasuma ti jọ wà tí bàbá òun sì fún lówó gbàrà tó gbowó ọ̀hún ló sáré kì í bọnú àpònú tó wá ń pariwo wípé Pasuma ti Bọ́kàdì léè tí àwọn méjèèjì rín ẹ̀rín àrín nọ́mbà ẹlẹ́ẹ̀kẹta gbajúgbajà òǹkọrin ni Speed Darlington olóòtú lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àṣìṣe ráńpẹ́ eléyìí tó ṣẹlẹ̀ sí hàn látàrí bí ó ti tẹ nọ́mbà ìkọ̀kọ̀ káàdì ìgbowó rẹ̀ sórí màṣíìnì ìgbowó ilé epo níbi tí ó ti ra epo ẹgbẹ̀rún lọ́nà mẹ́tàdínlógún ìyẹn seventeen thousand naira ṣùgbọ́n tí ẹni tó ta epo fún ṣèṣì tẹ mílíọ̀nù kan àti ẹgbẹ̀rún lọ́nà ẹ̀ẹ́dẹ́gbẹ̀rin ìyẹn one point seven million naira tí ọkùnrin náà sì fi nọ́mbà ìkọ̀kọ̀ rẹ̀ sí orí máṣíìnì ìgbowó ọ̀hún léyìí tó fi ìwé ìgbowó rẹ̀ hàn lórí ìtàkùn ayélujára tó sì sọ wípé ara àṣìṣe tóun ò lè gbàgbé láyé òun leléyìí nítorí pé òun kò wojú máṣíìnì náà kóun tó fi nọ́mbà òun sí i. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kejì ìlúmọ̀ọ́ká òṣèré Saheed Balogun òun ló ti ń fi ìtàkùn ayélujára rẹ̀ dárò ọ̀kan nínú àwọn òṣèré Fọláṣadé Olúwẹ̀rí ẹni tó sọ wípé òun pẹ̀lú ti fi ìgbà kan jẹ́ ẹni tóun bá ṣiṣẹ́ tó sì í ṣe ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn sinimá Saheed Balogun ló lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi àwòrán obìnrin náà sórí ìtàkùn ọ̀hún tó sì kọ wípé ó dàárọ̀ àǹtí Ṣadé ó ṣàlàyé wípé arábìnrin ọ̀hún ló kópa eléyìí tí ó ń jẹ́ alájà nínú sinimá ọ̀hún ọmọ alájà ó wá sọ wípé kí olódùmarè tẹ́ àǹtí Ṣadé olúwẹ̀rí sí afẹ́fẹ́ rere. ní nọ́mbà ẹlẹ́ẹ̀kínní òṣèrébìnrin ni Lọlá Margaret ló ti lo ìtàkùn ayélujára rẹ̀ láti fi fọ́nrán fídíò kan síbẹ̀ láti kí gbogbo àwọn ènìyàn pàápàá àwọn olólùfẹ́ rẹ̀ wípé inú oṣù yìí lòun kí yín káàbọ̀ sí tó sì ń ṣe oṣù ọjọ́ ìbí òun lọ́lá Margaret ló ń yan fandafanda nínú fọ́nrán fídíò kan láti kí àwọn olólùfẹ́ rẹ̀ wípé wọ́n káàbọ̀ sínú oṣù tuntun wípé oṣù yìí yóò jẹ́ oṣù ayọ̀ pàápàá jùlọ ó jẹ́ oṣù ọjọ́ ìbí òun tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì ń kí i sílẹ̀ wípé ó kú ìpalẹ̀mọ́ ọjọ́ ìbí ẹ jẹ́ kí a wò díẹ̀ nínú fọ́nrán náà. I drip glory, I be nobody's else. Haters go hate, oh. protectors we protect. For my blood. kò ní jù báyìí lọ fún àjẹ́ àbálẹ̀ ìròyìn amúlùdùn mẹ́wàá fún ti àsìkò yìí ṣùgbọ́n ká tó máa lọ ẹ jẹ́ ká máa rántí wípé kò sẹ́nikẹ́ni tí kò lè ṣe àṣìṣe ṣùgbọ́n tí a bá ṣe àṣìṣe ẹ jẹ́ ká gbìyànjú láti ṣe àtúnṣe nítorí pé iná kékeré lè sun odidi ilé jóná á jù ṣe o ṣògo rẹ̀ nìkejì lórúkọ tèmi ó dàbọ̀.